وقال إن الله لا يغفر أيها المسلمون عباد الله اتقوا الله تبارك وتعالى àbí kọlọ yé wa wípé ẹ̀kọ́ ohun tó léwu ni òun gangan ewu ni ilẹ̀ kọ́ òun náà ní kéèyàn wá pẹpẹ fún àlá subhanahu wa ta'ala ní irun omi yálẹ̀ nínú ìṣẹ̀dá kágbà tó ń kọ́ lọ́n ṣe nǹkan ní ilé ṣe nínú oníkàwá kágbà fẹ́ràn tọ́lá oníkàwá lórí ẹ̀sẹ̀ mi náà tún níkàwá nínú pèsè kágbà fẹ́ràn olùpèsè tọ́lá ọba pèsè nǹkan mi náà tún lè pèsè fún yẹn nínú ìdarí alámọ̀rin kágbà fẹ́ràn tọ́lá ọba lè sọ alámọ̀rin pépélé yóò ṣe rí ni ẹlòmí náà tún lè pèsè bẹ́ẹ̀ ẹ̀bọ̀ nìyẹn ẹ̀bọ̀ òun náà ní kí ni ẹ̀wọ̀ akẹgbẹ́ nínú náà ti di àgbẹ̀ nípa gbogbo ohun tí a fi ń pè lọ. Bá a fi ń pè ọlọ́run ní ẹnu pé nǹkan mi. Bá a fi ń pè ọlọ́run ní ẹnu pé nǹkan mi. Béèyàn tí ń wá tìlẹ́yìn ọlọ́run tó ń wá tìlẹ́yìn nǹkan mi. Béèyàn tí ń páyà ọlọ́run tó máa páyà nǹkan mi. Gbogbo àwọn ohun yóò gba sí pẹrẹ fọ́ọ̀mù ọba tó máa ń àwọn ọ̀daràn nǹkan mi. Ẹ̀rọ rẹ̀ ẹ̀fọ́ òun lè fi ẹ̀rọ akẹ́kẹ́ kọ́nà ọ̀hún náà mú kọ́rọ̀ rẹ̀. ní ọ̀dọ́ alágbájá yìí máa ń kọ́rọ̀ mi jẹ́ ìmọ̀ nínú àwọn ọmọ ìta máa ń dúró yà lọ káàdùn mi lòye fún mi. láti wà ní ìlú náà ń dáa dáa ayọ̀ nígbà tó ń lọ ẹ̀yà ń aburú ayé agbérayé àtijọ́ mi ta sí a. ọ̀hún náà ti tún ní ọkọ̀ọ̀bà tó tóbi lẹ́yìn ẹgbẹ́rẹ́ ọ̀nà ara ìbànújẹ́ ní ní ayé àtijọ́ mi ta sí a. ọ̀hún náà tún fà tí wọ́n tún fa ìpayà tí ó lé ìfọ̀kànbalẹ̀ kúrò ní ní ayé àtijọ́ mi ta sí a. ọ̀hún náà ti máa ń fa ìlú náà láyé sí ìbáyà àtijọ́ mi ta sí a. àti pé ìgbó bá tóbi nínú ẹ̀kọ́ ọdún ọlọ́run lè forí ẹ̀sìn yẹn gẹ́gẹ́ bá ti sọ nínú ara àdáfi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìdí ní nàlọ́ àlàyé ọ̀gbìn àmì yóò ṣùgbọ́n gàdé alọ́nà ọkọ̀ òbí kàkóríjì káfí kàmí kejì rẹ̀ nínú ìjọ ṣùgbọ́n wọ́n yẹ kúrò mọ́ nínú ẹ̀dá ní kàlífù ní ìsá àmọ́ tí o bá kẹ́kọ̀ọ́ tí ìyẹn bá ṣe ọlọ́run lè forí ẹ̀sìn tó bá wọ̀ ẹ̀kọ́ ìmọ̀ nípa gbogbo ẹyẹyẹ jẹ. nígbà tó lọ́wọ́ bá bẹ̀rẹ̀ sí ní kọ́ nípa àwọn anẹ́bí ọlọ́run nígbà tí wọ́n ti lọ́lá jù bí wọ́n ti pàtàkì jù bí wọ́n jẹ́ ní ọlọ́run ọba tó ọlọ́run wá ní wàlá ọba ṣe wọ́n kú la ámìlá àìsàn nàìjíríà àti àgbẹ̀yọ. gbogbo wọn ló ti pàtàkì lóyè tí wọ́n bẹ̀rù mi ìgbà ní kejì ọlọ́run ọba tó pààrọ̀ ògbó dáadáa táwọn ọ̀rọ̀ ìyá pátá náà ní ọba rẹ̀. قل أعوذ بك النبي صلى الله عليه وسلم قال ولقد أوحي إليك وإلى الذين من قبلك لا يذهب الحق لا يحسن عملك ọlọ́run ní ìbísí àwọn ọlọ́wọ́ ọba àti ìfiránṣẹ́ kéde àtẹ́lẹ́ àtàwọn tó sáájú àwọn àtẹ́lẹ́ ọlọ́ pé tí wọ́n bá fi nǹkan ẹ̀mí ìpínjọ ọlọ́wọ́ bá tó lọ́rùn kó tó jáde bí ọlọ́wọ́ ọba tó gbó tẹ̀lé ọba jẹ wọ́n yẹ kàlùkù lẹ́sìn ẹ̀mí náà wàá bẹ wà lọ sí ọ̀padà ẹbọ nílá ó lè gbé náà ní dandan mọ́yà tí ó sì ṣe àbẹ̀jẹ́ tẹ̀lé ọ̀rọ̀ mọ́yà ọlọ́run bá tún àná bí sọ́kùn máa ní ìdàláyà tó ti tú ọlọ́run ní ìjọba wọn yóò ṣòrí ìdè ńlá dáadáa ẹni yóò kọ́ bá fi kẹrin ní ìdíje ọlọ́run bá tó jọ ọkọ̀ ní káàbọ̀ ọkọ̀ àlẹ́ ìdíje wọ́n á lè lọ ní ní ìdálẹ́ kàmọ́ àti gbogbo àwọn aláwọ̀ tí wọ́n ti ọ̀sẹ̀ bọ̀ ọ̀hún rárá sílẹ̀ ẹ̀rọ nílá ó lè dé sí ẹ̀rọ ọlẹ́gbẹ̀ẹ́ yẹn ti gbèrè sínú náà ìsọ̀rọ̀bàmíyà ọlọ́run sùpàdé ìsọ̀rọ̀bàmíyà ọlọ́run sùpàdé wọ̀tí alákọ̀ọ́lẹ́ ìnálédè ilẹ̀ kápáró bíi àlẹ́ ìdábẹ̀ wá ìtòlùmíyìnà iná ìdára. dábẹ́sọ̀ àwọn aláìní gbàgbọ́ àdúrà àwọn bàkàtà àbíyà àmọ́ fún kíra àtàwọn ọ̀sẹ̀ lọ nínú nàìjíríà hànà wọn wà ọ́ọ̀dì ní ilẹ̀ fi hà wọ́n máa tó bẹ̀ lọ kéré títí ayérayé ọlọ́run ẹ̀fẹ́ aláwọ̀ ẹni ṣàkóso ìgbàlẹ̀ ìyá ni wọn ẹ̀dá burúkú gbà ni wọn. ẹ̀kọ́ òun ló tó fi dùn látọ̀nù yóò fọ́n tó ṣe wá sí fọ́wọ́n ọ̀nà ìyá tó méjì ìwọ ọ̀rọ̀ ló fi ẹ́ bí àánú láàbù ìṣòdìkì عظيم nítorí pé èmi nǹkan tó ṣe dáwọ́ ọba tó ń lọ àwọn ọmọdé mi gbà lọ́pọ̀ náà láyà kẹta la ẹlẹ́kọ̀ọ́ ọlọ́run ọba tó ń pápọ́ tẹ̀ kó lọ́dọ̀ ọwọ́ àkójì tẹ̀ ọlọ́run ọba tó hánà ló káàrà nígbà tó tọ̀gbà ayẹ lẹ́kẹta ọlọ́run ọba láàánú mi náà wọ́n ti wọ́n tó rẹ̀ ìkéde tó wá lọ́sọ̀rọ̀ àlá àti òjì يوم الحج الأكبر لقد تسأل فهمة أولا الأجالية أجل سكواتكم وقرن وقرن وصواب الإحاضة تجمع ربنا نوصل يوم الحج الأكبر من أجل كذا وكذا كذا أن الله بريء من المشركين والظالمين إذا أجل الله سبحانه عن كل جزائر وفي الضبع قد يقول لك عن ẹbọ nílá ó lè fa ìbínú ọlọ́run àti ìyá ọlọ́run àti ìjìnlẹ̀ síbi ọlọ́run ó sì lè fa ìmọ́lẹ̀ àdámọ́ ọmọ nìyẹn ọba adédáni bí tọrọ tó lẹ́yìn lẹ́yìn ìfọwọ́ mẹ́ta àlẹ́ ìlà látàmọ́dé ìlànà ọ̀sìnlá ذلك القيم ولكن أكثر الناس لا يعلمون عدم عدم bá الله سبحانه ara. ó dáyọ̀ lé lórí ìlú sábà fi kẹ̀kẹ́ ní ọmọ ọba nínú ìlú àgọ́rọ̀ ṣe ti ẹ̀dá ọmọ ọba rẹ̀ àgọ́rọ̀ ṣe ti àdámọ̀ rẹ̀ kó tiẹ̀ dé ọmọkùnrin nípa ọmọ àwọn èèyàn. ẹ gbọ́ sẹ́yìn bá gbájú ẹ bọ́ lọ́rùn yẹ́pọ̀ sí àlẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìfọ̀ àwọn ìlà èèyàn nínú àtọ́jà ọ̀rọ̀ sẹ́ni tí ọ̀pọ̀ lọ́rùn láwọn ọ̀pọ̀lọ́ ní àmàtàkù kí lọ́pọ̀ ẹ̀fẹ̀ yẹn lè kọ́mẹ́ntì jọlọ́run òṣèlú lọ́mẹ́ra pẹ̀lú wà sí ẹ̀sìn ẹ̀kọ́ yẹn yóò tún máa tó mo ti ẹ̀ka ti mẹ́fù ní kí ìyẹn pàtàkì ara ọmọ orí ara rẹ ọyọ tó bá ọ̀sẹ̀ lọ gbogbo olùtajú òun ni wọn máa tẹ̀lé ma lọ. kódà tọ́ba tó dájú máa lọ sàárè tí wọ́n di yọ tẹ́nìkẹ́ láti lóun lẹ́ lọ́dọ̀ ọmọ ẹgbẹ́ èrè kan níbi sàárè ìwòjọ́ ọlọ́run ó ní gbogbo owó lẹ̀ àwọn tẹ́ bá wò ga kó làwọn ní òṣèṣe àdájú wo ní gangan wọn ti lọ fún wòlé ajá nàìjíríà ajá fún báyìí wọn bá wálé wọn sì ti fi ní tọ́tómi bàrí lálára ìwọ́n ṣe síbẹ̀ ọba ní gbẹ́ngàn òní ọlọ́run òrìṣà ó lè máa wò ká tètè wúlẹ̀ ìlẹ̀ ẹ bá àwọn India lè rẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí wọ́n bá bẹ̀rẹ̀ sí lè tẹ́lẹ̀ bá fún màálù tí wọ́n kúlẹ̀ fún gbọ́dọ̀ afẹ́fẹ́ pé àwọn kẹ̀kẹ́ wọn àti máa jẹ́ ní ẹja èèyàn mọ̀ ní wọ́n máa jẹ́ ọlọ́run yẹn ń pẹ̀lú tí bá jáde sí báyìí gbogbo ọ̀tẹ́ni ti kọ́ òní lọ́mọ́ torí gbogbo nítorí tàyẹyẹ ti bẹ lórílẹ̀ ní ọ̀yẹ̀ ìyá rẹ̀ ẹ̀fà nílá níbi wọ́n ti rò mí ẹ̀sìn tó lè yẹ kí wọ́n tẹ̀ mí ń lọ wọ́n ẹ̀rí pàtẹ́bí sọlá rẹ̀ sílẹ̀ wọ́n ní omi ẹ̀kú àti ọ̀pá ọ̀sìlà náà wọ́n pa mí láti pé kí n máa bá àwọn èèyàn jà hàtà ìṣàjọ alẹ́ ilá akọ̀tún mi ní ìdìmọ̀ àwọn wa àwọn ẹlẹ́ mọ̀ mi gbọdọ̀ bá wọn mọ̀ mi lè gbọdọ̀ bá dúkìá wọn mọ̀ ilà àti islam àyàfi pẹ̀lú ìwà islam lórí wa islam àlùlá sùhàrà ìdílé tí wọ́n wà lọ́dọ̀ lọ. ẹ bọ níbi tó burú dé òun kẹ ló jù nínú ẹ̀ṣẹ̀ nílá àlejò sọ́kọ́ náà àdìsílá ó ní ẹni fún yín nínú yín tó tóbi jù nínú ẹ̀ṣẹ̀ nílá wọn ní fún wa nínú rẹ̀ sí ọlọ́run níbẹ̀ àlejò ọ̀sùn ìlà olókìtì kò gé ní. ẹ bọ ìsìn

ìdúrà dáadáa tó ń fi ròyìn ìlú wa kọ́ má fi kú lára wa nìkan. wọ́n yẹ ká tún máa mọ̀gbà tó ń fẹ́ bọ́ọ̀lù lòlù bí mùsùlùmí ti pọ̀ nù yìí. ẹjọ́ ìdíjọ́ ọlẹ́yà àárè mọ̀ ẹjọ́ ìdíyàká àárè mọ̀ nígbà tó lè ọgbà ìrẹ̀lẹ̀ tí ò náà wá ni wọ́n ti máa ń gbé kíní gẹ́gẹ́ àní lè bá dá ọwọ́ máa ń gbé ìyàlú yà mẹ́mẹ́ra wa. nínú rẹ̀ bí àwọn ti máa ń ṣe àwọn etí sẹ́kùn bá máa ń kẹ́ nǹkan rẹ̀ sí wọn inú nǹkan bí ó jọ tààlẹ̀ lọ́tà tó lágbára ẹgbọ́n kódà kó tọ̀ ó súnmọ́ yẹn jùlọ kódà kó jẹ́ bàbá yẹn kódà kó jẹ́ yẹn ẹ wá ní ìtọ́ba kéré tó ẹ mọ bí ọba tí yẹn jẹ gan tẹ́yẹyẹ yọ ọba tẹ́tí yẹn ti jẹ lọ yóò sì di ímọ́nì kù ó sì lè di àtẹ̀kù ní yẹn fi dé ibi ẹ̀sẹ̀ nílá ẹ bọ ó lè fa ìparun àti àdánù ọlọ́dún àti àbá wọn dé ẹ̀kọ́ ti ní bí yẹn jábọ́ tí yẹn bá wà níbi tó ọlọ́wọ́n bá sùpáàmù lọ dàálà fún hajj ayà tàbí wọn ọlọ́wọ́n bá sùpáàmù ní wọ́n bọ̀ yóò ṣe ìdílé lẹ̀ ẹni yóò bá bá fi nǹkan ní ìdíje ọlọ́wọ́n bá sùpáàmù tó tẹ̀ bọ̀ ọ̀kà ẹ̀kúnẹ̀wọ̀ ọ̀rọ̀ mi lẹ̀ sùdà náà ọ̀dà bí ẹni tó jábọ́ láti sámà ọ̀dà tó mọ̀ wọ́yọ̀ ẹ̀yẹ bẹ̀rẹ̀ sí sàájẹ́ ọ̀rọ̀ tí a lọ wí ní ìròyìn àbíkà kan tí a fẹ́ kò tẹ̀ wá lọ sí bí ọ̀gá rẹ̀ sẹ́yìn sọ́dọ̀ lórí بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم بما فيه من الحكم والذكر الحكيم ìpìlẹ̀ mọ́lẹ́ ní bàtà àlọ́ ìwà yìí láti fà níbi ìyàwó yẹn ni ó kà ń pèmí lẹ́lẹ́wọ̀n tó kọ́ fún ìtàlẹ̀ òkú láti. ìmá ìlọ lẹ́nu mi yàtọ̀ sí àlá ibi tẹ́kọ̀ tó ti wà lẹ́yìn. ẹni tó kú gbà fún ọmọ ọba rẹ̀ dàbẹ̀ gbogbo ìyá tó ń sílè lọ́dọ̀ ọmọ ọba débẹ̀ ládùúgbò ẹ̀sìn tó ń dá tó ń dá ẹ̀ tó ọlọ́run ọ̀rọ̀ sùpàdùn lò aláwa ń lu yé wa yé pé kìdí lọ mẹ́tò ló yàtọ̀ sí àlá ọ̀sátìlẹyìn bẹ́ẹ̀ ni ju ọ̀rọ̀ ọlọ́run tó fásitì àtọ̀lẹ̀ sara ayé àgbẹ̀tutù ọlọ́run sẹ́yìn àlùmọ́ alọ́ọ̀rì ilẹ̀ àká má fi ọlọ́run mí kejì ọlọ́run ọ̀sẹ̀ kẹrù dàgbà tuntun náà ọmọ àpàdà jókòó lẹ́gbẹ̀ẹ́ ilé ìròyìn tá a bá fi ròyìn ọlọ́run nípa tá a bá fi fi ọlọ́run tá a bá fi fi pẹ̀lú orí àtúntò àlá ìdúpẹ́ pọ̀ nínú rẹ̀ ní ọlọ́run yẹn. ìdájọ́ ọlọ́run ọba àmọ̀ sálọ́lẹ̀ ẹ̀ka mọ rírì rẹ̀ ìdájọ́ ọtí làwọn atúmọ̀ rírì rẹ̀ láńkó lóhun ìṣẹ́bọ́dún tẹ̀lé tọ́lọ́ ọba rẹ̀. tọ́lá tí wọ́n dábí pé ìjọsìn lọ́yẹ ká fún ọba adẹ́dà ẹni àìsí àwọn ẹranko gbogbo láwọn èèyàn ti pa lẹ́nu ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ náà bá tiẹ̀ gbogbo ọ̀rọ̀ àwọn ilé àṣìṣe kò fi àyíká yára ìtẹ́kọ́nù ìjọsìn ọba lẹ́dà gbogbo àwọn ilé lọ́wọ́ ọba lẹ́gà lásán náà ọ̀hánà ọ̀hánà alákùnrin ọlọ́sọ̀rọ̀ ìdáná yẹn tó lè bá ọ̀rọ̀ kejì ìtàlẹ́ àtẹlẹ́ àtẹlẹ́ àtẹlẹ́ àtẹlẹ́ fọlá àtúnṣe ìgbà ìgbà àtẹlẹ́ ọ̀rọ̀ kejì ẹni tí bá rẹ̀ àti bá ti ti lọ́rùn ọba kò sí ẹlòmíì rẹ̀. Bísọ̀tì yá àti ọlọ́run ṣe fi ìgbàlùkà Ìtumọ̀ rẹ̀ ní kí ẹ má kú nígbà ilé o kò sísàlà lọ́wọ́ èdè ìparun ní mẹ́lọ́dọ̀ rẹ àti sílẹ̀ ẹ má kó lé tẹ̀lé nítorí bí àti ìtọ́ni àti ìdẹ̀kùn lẹ́kọ̀ọ́ àti òwò mi ọ̀tá tó fojú rẹ̀ gbà sílẹ̀ ní àti ìdájọ́. ẹ onírànlẹ́ ọlọ́wà èyí tó tóbi bẹ èyí tó kéré bẹ èyí tó pa ọwà nínú àwọn èyí tó jẹ́ nílá òun sí kùtù á ìyẹn lọ́wọ́ alágbára ìlú láwùjọ wa bá a ti ń pe ọlọ́run láti máa gbẹ nǹkan míì ní ẹ̀ máa fi ọ̀rọ̀ ó pe irú ó pe ògùn ó pe sàkànà ó pe séwù ó pa àtẹ́bì ó pe màláìkà ẹ̀bọ̀n lánàá èmi ọ̀rọ̀ ẹ̀bọ̀n rẹ̀ yẹn yẹn ni mo ta gbọ́dọ̀ lọ́la fún mi ò ń pàpà ẹ̀rí nínú rẹ̀ òun náà ní sẹ́kù ní ìyàwó pọ̀ ẹ̀kọ́ àníyàn ẹ̀kọ́ ìrọ̀gbà ẹ̀kọ́ ọmọ wa nǹkan ẹ̀ká máa wá dúró ní inú kẹ́tọ́ lè yọ ẹ̀kọ́ náà inú rẹ̀ náà lè ṣòro tó sọ̀rọ̀ oní ti tẹ̀lé gbígbé àwọn àbáwá ẹ̀jẹ̀ sálá ń tẹ̀lé. ọba àjà tó fi nǹkan tọ́jú ẹ̀sán wọ́n pè ní haram fún wa àdúgbò tọ́jú haram wọ́n pè ní aláàdé fún wa irú ẹ̀fọ́ eléyìí òun náà kò ní ṣe kó sọ̀rọ̀ ìyẹn ni ọba adẹ́dà ló sọ nípa rẹ̀ sáfù sábà àti wà nígbà tí ó ròyìn àwọn bàtàdàbíà bíbí ìgbàgbọ́ àgbà ọ̀rọ̀ lọ́rùn bá wọ́n mú àwọn àbá àwọn àtàwọn tó ń dẹ́kun wọn ní àtẹ̀dá àtàkùnfin ọlọ́run adébúrò àhàdé ọ̀dẹ̀ ọlọ́ọ̀tàlá àwọn èsì wọn wọ́n èsì wọn ní ẹ̀ èsì wọn lọ ẹ̀ mú wọn lọ́wọ́ wọn sí ẹ̀dá wọn. wa ó ti èsì bí àwọn àbá yẹn àwọn ọmọ ní nǹkan yẹn wọ́n sì gbé ní aláàlú ṣe fẹ́ gbà bẹ́ẹ̀ nígbà kan láwọn gbà wọ́n sì gbà yín ládà sísè lẹ́nu sí wọn ni inú ọ̀nà ẹ̀mọ mẹ́rin ṣe ń pè pàtàkì ẹ̀kọ́ láti. ìfẹ́ tí yẹn o ní omi fún yẹn níbẹ̀lẹ̀ ẹni nígbà kan láwọn bá ń ròyìn àwọn ẹnìkan wọ́n ní àwọn ẹnìyẹn ní fẹ́ tó wọn ẹ̀tọ́ ti ní pé wọ́n nífẹ̀ẹ́ wọ́n nífẹ̀ẹ́ àdáàdà àwọn nǹkan àrẹ àtìgbọ́ bàbá wa ti ṣe déédéé àtìgbò òrùn áfìrún lẹ̀ ni àlọ́ ṣètìlì náà ni ẹ̀rí wẹlé ìtẹ̀kọ́ ní ńlá ni tó ti kó ti dàgbára nínú àwọn ọ̀rẹ́ lọ òun ni èyí tó gbajúmọ̀ láwùjọ ẹ̀ka tẹ̀lé ìtàsúmọ́ ni èyí àwa náà kọ́ kí lòkúta yóò ṣe tí wọ́n jẹ́ lọ báwo òkúta yìí ń tẹ́tẹ́ kí ni kì yóò ṣe ẹ̀nà fún kì yóò tẹ́tẹ́ àwọn tó wù yà ni wọ́n jẹ́ nǹkan ìjẹta ọlọ́run náà ni wọ́n àmọ́ súnmọ́ tí wọ́n kẹta kan fi súnmọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ní pípìlì àná wọ́n ní máa wá sílẹ̀ ìfagẹ́gá àwọn eléyìí ni wọ́n ràn ọlọ́run lọ́wọ́ ẹ̀rẹ̀ àwọn oníṣọ̀kùnrin wọn fi gbàgbé pé ẹni ọgọ́ ni wọ́n máa ń pè ní ẹ̀ńdọ́gbọ̀ nítorí pé tí ìyẹn bá ti tú ẹ ní àrùn nígbà tí wọ́n ti jùlọ ní òsì lè dàrẹ torí tí ọba tí ọba ti sún bí gidi àrùn tí ọba ti dàrẹ kò lè ti sún bí gidi sùhánùmá wọ́n máa gbé oríṣiríṣi wíwú iwá bí ọ̀sán máa rẹ pé ọmọ ṣéwù rẹ̀ sẹ́gbẹ̀ wá ní àwọn bàbá ìwọ àti ẹni tó ṣe ìdájọ́ jọ́ọ́lù wọ́n tó bá ti jọ́ yẹn bàbá èyí lẹ́yìn tó ìdájọ́ jọ́ yẹn láàrínlá àlejò lọ́la ẹ wá wò ó ló ti mọ̀ tọ́ba dẹ́dà ṣe rí tí wọ́n fi jọ jókòó sí ara wọn tí wọ́n fi wá bá ti ìdájọ́ wà tọ́ba dẹ́dà ẹ̀rí bẹ́ẹ̀ ni oṣù ṣàbá ọlọ́run ti pẹ̀lú àtẹ̀bí kéjì lọ́sọ́dọ̀ ọlọ́run ní sábàbí àbíndí sábàbí gbogbo àwọn eléyìí ẹ̀kọ́ ni o ṣe bá gbọ́dọ̀ fọ àwọn àtàjẹ́ mùsùlùmí èyí kó nígbà tí ẹ bá takò lórí òkú dání náà nínú ẹ̀kọ́ kékeré òun ti ni wà gbogbo àwọn aláfẹ̀ẹ́ àdébìtì lọ́wọ́ àlùsọ́lá ó ní máa ń rọ́ ọlọ́run rẹ̀ ẹ̀tọ́ máa tàṣe rẹ̀ nípa dáadáa tó ṣe ọlọ́run tẹ̀sí máa fi àwọn èrò nípa dáadáa kankan wọn. nínú ẹ̀mọ́ tó pamọ́ òun làwọn kẹsì máa ń jáde lẹ́nu wa táwọn ìfura ní. ìgbà mo gbára lé ọ àbí mo gbára ọlọ́run lẹ́yìn náà mo gbára lé ọ náà. òní wí lẹ́yìn náà yọ sọ pé mo gbára lé ọlọ́run mo tún gbára lé ọ náà. bí àwọn ọlọ́run ọlọ́run ọ tí ìlà tajà ni tajà kàlàlé olè ọba ti wọlé tí ìlà tó tajà wà ìtọ́mọdé ti gbogbo rẹ̀ ní àwọn ẹgbẹ́ tó pa mọ́ni tó kọ́kọ́lọ́ fi ká ní. sẹ́ni kí ọba sọ̀rọ̀ ọbẹ̀ ká mọ̀ ọ̀rọ̀ yẹn ọ̀tọ̀ ń tó lórí ọ̀gbẹ́ òfin ọlọ́run bá fúnra kò ní ìdìbò ọ̀rọ̀ bíi káàbàlẹ̀ yóò wù mo fi àtẹ̀dá káàbà fi fúnra gbogbo rẹ̀ àwọn àwọn ẹgbẹ́ tó pa mọ́ni tó kọ́kọ́lọ́ fi ká ayọ̀ àti ìwé náà ìlà àdàlà ẹ̀yẹ ló ti ọ̀rọ̀ tẹ́rẹ́ wọ kékeré dáadáa kan ìkó lè fi là lẹ́ni ìyẹn bá ti lágbára lórí ẹ̀ àwọn kẹ̀kẹ́ wá mẹ́ àwọn ọ̀rọ̀ kẹ́kẹ́ sọ́wọ́ àti ẹ̀kọ́ tó lè tiẹ̀ nínú ẹ̀kọ́ mọ́kànlọ́ fi dà sí nínú rẹ̀ òun ni kí ẹ̀sọ́ ìṣòtú tó mara ẹlòmí oṣù mọ́ mi dọ̀tún ẹlòmí oṣù ti fi ọjà rẹ̀ lè lájì ẹlòmí oṣù mọ́lé ǹjẹ́ kí ní sẹ́yìn sọ ìbò ló ṣe jẹ́ ìrọ́pà ìbàdà láti fi gbàgbé òkú nínú àwọn ẹ̀kọ́ lọ́wọ́ àwọn ẹ̀ tí yẹn sọ níbi ẹ̀kọ́ rẹ̀. bákan náà kí yẹn sọ nǹkan mọ́mọ́ lọ́rùn ẹ̀wọ̀n ránù kájọ́ náà wọ́n á lè ní kéyìn ní ó lè rù lẹ́kẹ́ fún bí ìtàwọn oníṣẹ̀kọ́ wọ́n á sọ mọ́mọ́ lọ́rùn ẹ̀wọ̀n yìí táwọn ọ̀kẹ́dà nínú àwọn iṣẹ́ àwọn nǹkan tó ti kọ́ wà nínú ẹ̀mọ́ ni tó ti kọ́ pàlọ́pọ̀ ilẹ̀ ìka sí. àníbi sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lá ó ní mọ̀ àlùlá ọ̀tẹ̀ ní ìmẹ̀dá kọ́kọ́ ní ìdájọ́. ẹni yóò kọ́ bá sọ àtúrọ̀ ó ń sọ̀rọ̀ òṣìṣẹ́ ọ̀ nínú ẹ̀dá lọ́kọ̀. ẹlòmíì tí wọ́n bá ń kọ́ lágbà bá ìṣẹ̀lẹ̀ ní ọ̀nà àtẹ̀. kódà kọjá lọ ayọ̀bá ọ̀bọ̀ ọ̀ṣùgbọ́n ó lè ọ ọgbọ̀n tó ti di ọ̀fẹ́ lónìí yìí o ẹ̀kíní kan kótó pé kíní kan wà gbogbo ẹ̀ pátá lọ́kọ̀ lóríṣiríṣi irú ẹ̀kọ́ ọkọ̀ yìí ní ẹ̀kọ́ rẹ̀ ní ẹ̀kọ́ níbi ẹ̀kọ́ àdébí sọlọ́lọ́ àlùmọ́lá onídìínà rọ́pà wọ́ọ̀tà náà nínú wọ́ọ̀tì wà yáká ṣúrù dádájú ọ̀pọ̀ kí yẹn tó parọ́ àbí kí yẹn máa lọ tó dùn fẹ́ nígbà tó ọ̀nà ẹ̀kọ́ bá dára ní òkú ìdí ìmọ̀ àlọ́ tó ń wù fẹ́ gbogbo àwọn eléyàn náà ṣe kú ìtọ́wọ́ rẹ̀ tá a sọ ọ̀bẹ ìbọn ni ẹgbẹ́ ìfẹ́ padà síbi ara yín tẹ́lẹ̀ nígbà tó bá lọ sílọ̀ kẹ̀kẹ́ ní kẹ́kọ́ fi igi ìrókò àbí igi olúwéré lórí kan lọ kẹ̀kẹ́ mọ́ lọ́ba ti kẹ́kẹ́ ara yín sọ̀tí ọlọ́run ló ń jùmọ̀ ó lè dùn ọlọ́run ìwọ kẹ̀mọ́ bẹ̀ lọ́ba máa wà lẹ́mí rẹ̀ nínú ọ̀dẹ̀ ní ẹ̀sọ́ ìdí ẹ̀kọ́ nínú àwọn ọ̀sẹ̀ àtẹ̀kọ́ ẹ̀kọ́ òun ni àkọ́ yìí lọ òun ni àbùmọ́ kí yẹn gbà pé ìkẹkẹ lè fa burú fún ẹ ẹwọn lọ sùn bàbá rù dára ẹyìn lè ha bàbá rù náà burú bẹbẹ kọlẹ lórí òní bẹ gbé dáadáa bẹbẹ ẹ àbí lọ pé jọ àlàrúbà ṣùgbọ́n bẹbẹ àbí lọ ká nígbà mo jí láàárọ̀ yìí èèyàn kúkúrú mọ pàdé jí lọ tó sùn torí kúkúrú bìlí sì ni kí àbí nǹkan kan lè fa burú wá fún yẹn àbáyé kan lè fa burú wá fún yẹn láì sí tọ́ba adẹ́ta bẹ́ẹ̀. inú àtẹ̀wé ti di ẹ̀rọ àtọ́wọ̀ sọ̀rọ̀ àlejò sọ̀rọ̀ láti ọ̀dọ́ lọ olùwàyà ọ̀sẹ̀yà ọ̀ ọba adẹ́ta bẹ̀ sọ fún akọ́kọ́ ní àárọ̀ ọ̀yà wọn tàbí wọn. ala ìṣe wọn lọ sí ọ̀rọ̀ ẹ̀ẹ́dì àbúrú wọn ọlọ́run ní máa ń kádà lára wọlé akéde àtàwọn ọ̀dọ́ ìdáwó mọ́tò yìí ti sọ̀rọ̀ nínú àwọn àtẹ̀wé ti di ẹ̀rọ òun ni àtàwọn olùkọ́ kéèyàn máa lọ wá ìbáríkà lára yìí nígbà yìí ìbùkún bẹ́ẹ̀ àbókúta kan yàtọ̀ sí òkúta títẹ̀ ní abáṣọ ilé ìbùkún bẹ́ẹ̀ lára rẹ̀ bí alìkájọ́rò làásùwàdì fífọwọ́ pàrọ̀ ẹ̀sìn láti fi bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ tó wà ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ àgbẹ̀ òkúta yìí náà à dàánú ni àwọn àwọn ọ̀nà òwúrọ̀ wọn ń sábẹ́ ni wọ́n láwọn òkè àrùn àbẹ̀kúta àrùn wọ́n kẹlẹ̀ ọgbọ́n lórí àpáta ni ọlọ́run kúkú máa wọlé gíga tí máa bá wọn kọ́ lé sílẹ̀ gan. àbí kì í sàárè ní ọ̀sán tó yẹ bá kọ́ ọ́ la sàárè ìdèyẹ ti dá ní ọlọ́run ò ní yé tí wọ́n bàjẹ́ ọkùn pàtó ìtẹ́ láfíríkà tẹ̀lé o nínú òkú fẹ́ bọ́ wọn àti ètò wa òkú. àní ẹ̀jẹ̀ asọ́ra fóònù àwọn olóró àti kókó kókó ọwọ́ ìgboro ẹ̀rí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń fi rúbíà ní ìwọ̀n òsínmí pẹ̀lú gbogbo la mọ́ òṣòro àwọn àlùjọ níbi tó kìkìkì tí wọ́n máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlọ́ ṣẹ́ wọn wá gbolé wa ẹlòmí wọn lè láàbá ní ló ń lù lọ́sẹ̀ láìláàbá ìṣọ̀lá ẹlòmí ó lè lù wọ́n ní kẹ̀kú jọ kẹ̀kú ó lè lù sí ń dáko tí wọ́n lè láàbá rẹ̀ láìláàbá ìṣọ̀lá. tó ń gbogbo ní kẹ̀kẹ́ ló tẹ̀lé ó ń ní àlàkọ̀ ẹ̀lú ṣẹ̀lá aburú ni àwọn tí ń ṣe mùsùlùmí ni wọn aburú ni àdámọ̀ wọn ló fi jáde ẹkú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlé gbogbo àwọn máa ń gba ìwọ bó ṣe dá oró àwọn àlùjọ níbi àwọn èèyàn fẹ́ kí irú àwọn àlùjọ níbi burú yẹn wọ́n fẹ́ kí ẹni rere táwọn èèyàn bá wọn gbé ẹgbẹ́ ọmọ mi ó lè máa dasọ́ omi ó lè máa rìn dáadáa láwọn oríṣiríṣi ìgbókùn tó káwọn ìlú wọlé ẹ̀ẹ́dì títí ọkọ̀ tó ń fẹ́ sọ ọba akẹ́kọ̀ọ́ ni ọ̀là ẹ̀kẹ́ àmọ́ wọn àwọn ọmọ ọ̀sán èdè gbàgbọ́ ló àlèmú ẹgbẹ́ àtàkùnrin wọn kà wọlé lórí wọn kọ wọlé ìgbà nínú òkúpa ẹ̀kọ́ òun náà ní ká rẹ̀ máa lọ ẹ̀lẹ́ wò ìjágbéga tí wọ́n máa sọ fún yẹn wípé nǹkan báyọ̀ padà wáyé tí wọ́n máa rí bẹ́ẹ̀ fún yẹn bí ẹni ọlọ ẹni tó dẹ̀ wù yìí ó sì ní ohun tó bára lẹ́jọ́ lọ ó lè jẹ́ tó kú mẹ́rù lọ́wọ́ tọ́bẹ̀rẹ̀ ní kọ́ wa tún sí àbúlé kù yẹn tó síwájú ọbẹ̀rẹ̀ sí ní mbàlà mẹ́rin mẹ́rin ó tó pọ̀ ìgbìmọ̀ rẹ̀ tẹ́tẹ́ gan ọ̀padà wá bẹ̀rẹ̀ sí ní sàwọn àlàyé fẹ́ mọ́ gbogbo wọn bá tẹ̀lé sí náà báyìí lẹ́sìn ọ̀hún pé wọ́n fara ní àbílẹ̀ ọ̀rọ̀ kò sí bí tí ó sún yẹ̀mọ̀jẹ̀ mọ́ lọ wọ́n sọ pé yẹ̀mí wo máa bá rẹ̀ ló jẹ́ gbà wọ́n má yẹ lẹ́wọ̀ láyé wọn tí wọ́n má yẹ wọn kọ̀ fọ́rẹ́ tọ́ba sì fọ́rẹ́ ló ti di sàrà yẹ èyí tí ọba wa kọrí ẹrù rẹ aa lẹsẹ tí wàá di sàrà rẹ nígbà wọn bá tẹ wàá tọrọ kalẹ̀ ó lè jẹ ìyàwó tó dúró sí ọdún ti dáadáa pẹ̀lú rẹ ti fi mọ ọkọ ti tọ́jú rẹ ó rí kẹsì kan gbogbo búrẹ́dì àti gàrí rẹ lọ́ba tàbí ilẹ̀ tó jẹ wọn bá níyàwó yẹn ní ìsìn ọ̀hún ní lọ́wọ́ rẹ ìbò lọ́wọ́ rẹ tó ti kẹlẹ̀ wọn á níyàwó yẹn àbí ìyàtọ̀ tọ́jú èèyàn ó lóyún èèyàn ìyẹn tó wà ń kọ́ ọmọ tó yẹ kó tó rọ ẹ pa àti kó tó kó tó yẹ kó tó ibi tó padà fún yẹn lé yóò sọ yẹn lé yẹn lọ alẹ́ tó ń lọ ọ̀rọ̀ tó lọ ó lè ní yóò gbọ́dọ̀ lọ kálẹ̀ mi ò ọkọ̀ tó akọ̀ ó fi lọ yẹn kó ọwọ́ àti alẹ́ tó tó kẹ́lẹ́ ó ti sọ ọkọ̀ tó kẹ́kọ̀ọ́ lọ́dún náà ó ti rà á lọ ó kọ̀ ó ti ti fi ní tó ń bọ̀ àti ìmọ̀ àlọ́ wúra lọ sí àkọsẹ̀ jáde nínú òkùnfẹ́ bọ́dí o. Káma wá omi ojú pẹ̀lú ọ̀ràwọ̀ nínú òkùnkùn ẹ̀mọ́ ni a kí lè ra dé kálọ̀ fi jẹ́ lómi yàtọ̀ sí àlá ẹ̀yin aláàbò ìmọ̀ ni wá sí ẹ̀yin lẹ́yọ ọlọ́run ní lájọ́ ẹ̀kọ́ lóòlù ẹ̀yin lẹ́yọ fi ọlọ́run ló lè láyà ẹ̀ lágàn ó ti lè yẹ bá wù lágàn gbogbo nínú àwọn ọ̀pá ẹ̀kọ́ ilé ìdè sọ̀rọ̀ ìwọ̀n yóò tọ́ bá wáyé fún yín ló dẹ̀ra ọ̀dọ́ ọlọ́run ti wá o ṣùgbọ́n tá a fún bá kẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹ́ gbàgbé gbàgbé lọ́ba ayé àti ìdílé wọn àti ìbàdàlá ẹ̀yẹ orúkọ ọlọ́run ọba àgàgà wa ká bí ara àtẹ́yìn láti ẹ̀já lè padà ní ìdàgbọ̀ ṣíríga ẹ̀kọ́ ra fẹ́ kọ́ ó kéré ni o ó tóbi ni o ọ̀fà mọ́ ni o. أسأل الله تعالى السلامة والعفو والعافية وأن يعيدنا وأزواجنا وزوجتنا من الشرك برحمتك يا أرحم الراحمين شو إلى صلاتك ورحمة الله تعالى الله أكبر الله أكبر